Mm. Yeah, my country people, I greet you now according to una time. I still remember your own boy, Don Blackie, aka Obioba. The matter not generally be passing, man. I want you quick throw light to some kind things when be like say, man, e no clear for the social media world. Now the feel me, make I'm not reason the environment and eh, based on I not ready for this live video. I just walk up past night jammer. So nice make I talk and take the boy me for mind. I make I just do the video here based on not too clear the light. Uh mostly I'll be using my normal code switching and code mixing. You know? I greet you according to your time. If you had Zomo, no Zomo. kwa bere o kwa bera o ihu itihuo ituari ya na igwe ọba dole doine kọmakọma nọ ire nọ edo nọ ma ọ azọ na ọsọ na oituwa ya fefe ndanedogha ma eimaje are neru na merọ yewoma tukpa ọ amenọ ma amenọ gerin kọ Eh, edoya ka lo je ekpechi utana ehe meno nodo te otona we ekpechi uge na ohaye yi don blaki nodi obi e, oba ya nwa egbe nda ewo meni ewo emo egbe wọ̀nyí ọ̀ka ọwọ́ bọ́nà wà mìíràn ẹ̀ ee rímọ́ náà wọn ẹ̀ ena àríọ́bá gbọ̀dùn náà bá ṣẹ́kí. kẹ́yìn kẹ́ ìyókù ọ̀gẹ́nà kùnkìyàn wọn nà miẹ́gẹ́ ìyẹn wà hẹ́tẹ́ do sẹ́rìọ́ ẹ̀yìn ya òwò o èso wọnà kùnkìyàn wọn nà miẹ́gẹ́ ìyẹn gọ́ àgùn àwònú ẹ́ ẹ̀rí àrè mímí à eh, kẹwọn ilé ẹ̀fẹ̀ náà ìmárẹ́dọ́ tiẹ̀ bọ̀ ilé ẹ̀fẹ̀ náà ìnáwó ni yà gùn ẹ̀ na wiyan edi mo figuan na wa yen ye social media eh, eh, madness iwe elie ma dogu egun ekwa nu we yari ko ware dan ọ̀nà ọ̀rẹ́ sí ọ̀rẹ́ yóò ẹ̀ gbé wà á kọ́ pápá wà á lápá wà á kọ́ pápá wà á lápá erúmọ ìwẹ̀ hìn àná dẹyẹtì nà kẹ́tì láìtì kókó agbomemi ya bụ kọkọ nụ ebube ke ọma ee ụbọna ya gbo yọma bụ ya si ọma koko abụ ya si eke gbe una bụ duọ bụ ni igwe niile ma tama ebon wee tie na-edo ebon wee tie na-edo eh ulewo hia ìdí ẹ̀ two days ẹ̀ náà friday nìyà saturday ìdí ẹ̀ dọ́gba yọ ahọ́ ẹ̀ ẹ̀rí ẹ̀ yọ n'ugbo ya ladian kpeti uwe n'udo tage nwanyị umege n'eme anya ma ịdani e ya tifawo n'uwe ah, na be wepo na ọdịrị ah, e ma nọ ya webie ya e desukpo a ụdakịta webo na ya iri akwenue ịma n'ibe lega we ihe ntị be gụwe gụọ we

we aseɛ te ɔwɛgeɛ ɛdeɛ baa contest election gɛbɛ tɔ ebi bi amu ɛti wɛre wona amu ɛti wɛgeɛ obi ɛrɛ wona amu ɛti wɛgeɛ obi ɛrɛ bi dat obi ɛrɛ ɔma no lɔya ano kɛkɛ bɛɛ ɛbi ɔma ɔmɔ ɛbi ɔma dan bi di yɔ ɛma ya na bevi bɔ yɔ yeke imi ɛwɛ bo wa ɛrɛ tɔ imi ɛwɛ woyɛ agumɛgbɛ ma sɛ yi wɛ because ɛɛ. Eh, ene ari ọmụ e, kan ekumya mi gwa anyị e mi obi ọkan kwe ọ ya akụ ọ ọfilu gbọ ijo gwa anyị e, amị agara ụgwa n'ihe ọsọ fe anyị ya rie wee sivani nwa a ena ko mie na ya oke ụgbọ egbere ewa lairo a e, normal thing on our level higher level and i'm okay right now na iye tí bí aago ẹ̀gbọ́n bọ́ tún wẹ́wọ́ ìgbèrè tòun náà hí wá kọ́ pàpà náà lè lápá wẹ́ ẹ̀ ọ́ pìánà òkú náà nọ́mbà ní ó bọyé ẹ̀ gọ́vnà ṣọlá ṣọlá ṣọlá ọbaṣẹ́kì ẹ̀pẹ́tì ọ̀rẹ́ òbọ̀ ẹ̀ e, ọ̀rẹ́ òbọ̀ ẹ̀ e mọ̀ọ́mọ́dé ọ̀rẹ́ yóò tọ̀. Ah, edimofi uyakere ọdane wigwabazuwa ah, wekere yigwabazuwa ge okada of ya northeast of ya southwest gimawani maetemema nokiza abenuweje na noke sorry eh, why call him ebe eh, why call him ebe phone na eyawe life na. You know? yọsán mẹ́rin mà ní kíkí ni re ní kí zábẹ́nu wẹ̀ wá jiná ẹ̀rẹ̀ gbá ni mà ní kẹwò ni re ní kíkí ni re dúkìá gùn à dùwẹ̀ mìíràn nà ẹ̀dẹ́ gùwẹ̀ gùn àwẹ̀ ẹ̀kpọ́nù wẹ̀ kéré ah, orí àfíà hìn dúkìá gùn à ágẹ́mẹ̀nù tàbó nù ágẹ́mẹ̀nù tàbó nù ẹ̀ náà wẹ̀ wẹ̀ kẹ́ wẹ̀ dàmáyé e gọvanọ obaseki ọsalụgba na tie bọna ihe ndị gbee yukpo ni a public servant you know each and every one e ma ya hịa like e e ma ya hịa like e is a governor is a leader you hear reach out to the people What you want wọ́n ní wàá mú owó ìdádọ́gẹ́ta ọ̀kẹ́ ebe ìrẹ́rìn yẹn lọ́wọ́ mama I rí ọ ọmọ sẹ́dẹ̀ gbìyànjú ẹ̀ ká support ìrẹ́wé bò wọ́n ìdé ticket yesu wa mọ́sẹ̀dé gbìmẹ́jọ bí a support ti avole tata tòtòtòtò ìyá we ọ̀tún ẹgẹ́ i support ọmọ́sẹ̀dé evidime ọ̀yà pọ̀bẹ̀ youtube ni yíyá campaign but eh, ọkùnrin ìbè ìtìẹ̀mẹ́ rẹ no ìmọ̀ ẹ̀dẹ̀n ìzẹ́kò yàgbọ́ ẹ̀wìn náà ọmọ abẹ́rẹ́ ẹ̀ ọkụ ọkùnrin ìtọ́júzù rẹ̀ na ẹ̀dẹ̀n na ye wabiri ye wabiri ọtifun emu na miege n'ọnya na anyahue and i'm okay as far as a politician ma dey ticket me it is my right to work any it is my right to work with whoever i choose to work with or i choose i know that i can work with and i'll lele na ẹ si ẹ and then a pattern is there co. a pattern is there co. a epas den lis de ko epas den lis de ko gwọtun egun gwọtun egun you understand me eh? ima vote nu e eh? mama wo wa dori e bodo aro bi mo gwọtun egun ma e ma eh, of ya ma gie wo po mi so you have to put the masses masses are uh, uh, at hand first gi aka arewo ka o ogi ma ka arewo ka o wenọtụela e e, e gwa mịa were ebe ekpechi uhe na ekpechi ụta na ole agwa paprapra renunu ya re aha yọsadime arụmkpamanya edo edo ohima ya eino and okeke na ojema aremino gwọba doledoyi mary agwọba doledoyi enogbanu Eruwela Jagge come come and normal vote in there. Eshola Obaseki. Omodionge uh, Awu. Oh God. Ima reckon we have a video ni man. Erike kiri all you big girl. Aki owe oni. This time re ni dey to dey for awegbere. Big ọtún ẹ nọpa abat Eh, Only or wọ́n ní nọ́wọ́ ọ̀tí abá ti smart in North America. amẹ́ríkà ọ̀bẹ́ ladìyàn you not know me o you not know me o if you know me pàgìlì mi wá ẹ̀sùn ẹniyé Me, oh fọ́nhìn my brother anu láwà Why lay, oh fọ́nhìn Oh fọ́nhìn Oh, you not know me oh. eh, oh, o oh, guy calm down Eh, láti sòrí ẹ̀dùn bú ẹ náà yà sọ́pọ̀ tó bí san àmọ́ a san eh, yet do ima na esan eh, oriore matinya esan oriore edo ya ya hin edo ma ya hin wa rie ye wa ya ga irie do wa do asioko oko ni awe ba mi wa opa wa ri owo ewu wa de kan o wa oso hian do ha ọpa ma ya hin a ka gbọ kan ni ya e oriedomo anyịsi ukpe enwanonotenwata ata onyeisi ọrịa ochie agha anyị si ukpe e, nọ n'ịmalite nwata gị ọ na anyị si wegharịma den wenobiedo nọma anyị siri isa eru wedo gba ọ ọnwano ide ere edo gba oke awa anyị si wee anyị si everybody will kill along you is politics we disagree to agree. Duma, Ayane Tama, you know, politics is a wise, dirty game. If you play your card well, it will help you. If you rough your card, it will degrade you. Awa win and expand. What pack well, pack well, pack well. Isun where they were. Ọ̀tún àyẹ̀gẹ̀ kìlà ló bọ̀ ọ̀wí ẹ̀rẹ̀ jì. You understand me? Wà á tẹ̀ bọ̀ ní Oshomole. It's fine tiebone direct efikpe gedo ya erobishirihi uwemae emeju wewe weme medotun weme de otun ni ore vote na ware then uwere ogwugwe ore here bori my friend take time o and a pardon is deco wetobugwe mama remi we make a public speech ladian nudo nudo gwiri ovia gwan you understand me one or two wa eh, one or two na ẹrù dọ́tun ẹ wèrè àdàwẹ̀ i know why they dey talk am wey nimeje emma ni deserve respect ẹ eh, respect him ẹna emma ni ma deserve ẹ eh, to hell with you that's me for you eh, but a pattern is dẹ́kun ọmọ ni mẹ respect ẹ wà no ọmọ ni like as a a youth of yẹrẹ rẹ hin ọmọ náà lè the grassroots ẹnu wẹ́ẹ́ dọ́ àwọn ohun tó yà rọ bíṣọ̀ tún ẹ ẹ wọ ládìyàn rẹ pẹ́ tí ọ̀tà náà pẹ́ tí ògì náà ye ou ou rovie euh, euh, ke oh, eh eh okontwene nu wagba eviva do ma mu wede nu we do tabi ke be o ni ma na re gba ou adamu yo e won na gbe wala we wo wo kan ti yan ye pe pe pe pe pe nu wagba eviva o gbe re di ade de de ko epe chota o e kinayata wa megbe wa megbe de wɛ no teɛ bɔ ne ohun wɛ na wɛ do ɛɛ eh, eh, eh, ya play politics ɛ wọn a ladian ha kɔ ɛdi enu ɛ ladian ne yɛ talɛmɛ n'ɔbugbe asi ne kɛri hɛ dɔri ladian no do yin yɛ do yɛ anya mɛ dan no ti fua wonu wɛ ɔbi awɛ bo yɛ bo wɛ agu ɛwɔ wa. akobe gị amariela janreda gwalielada na-asụ wee gwa gị gwuwelada beni tairi ọgaji oko emere ladian doyin ri ẹdùn máa sádìyàn wà ladian ó doyin ri ẹdùn ẹ sì oró ògì ọ̀tún ẹ ẹ gọ́vnà ọbaṣẹ́kì yín àwíwí yorùbá ọ̀ọ́fún ẹ̀ gọ́mẹ̀hásì ẹ rí yorùbá náà ìrí ẹdùn. mɛ mami complain n'ɔba sɛ k'i mɛ bɛ do wa yɛ wɛ mɛ do ni yɛ ɔka bɔ wɛ mɛ do ɔsɔ ma be complain ɔko bɔ yɛ do ɛ mɛ complain bɛ ko ɔni ale ni na bɛ leader si na ha na wa yà á kí ɛ investment yà abuja ike yɛ ko ɛ do wa ni wa do yà á mu igo wa wa ń da na gbɔ wa ye wa do yɛ do igo mu bros wa calm down ɛ n'ofi si ma na hin emanirigoli wario esokpon eriogwe yari agoma be wa ererugbe aga salo ekena ogwe ya stop eba agoma tesunwe eri watan ladian do emi riedo niri ya da ebedio guma ladian do emi riedo yeme nutari my brother igbagbon yo kuwe be social media na nuwere ihe gwa asị adị adị asị owu ofe igbo ala bọkpa ama take time ọ ya gwụ bọ n'ikeri eya arọ bishọp tụnwe so erita ese ọba atọkpe ise eri edo edo agha mmani maje anụ ọkpa nọrọ ee awe otu ni wa gbeligbo ahụ wawa ẹkọ ẹwẹwọ ìsárọ ìmọ agbélégbé máa wáyé kọlọ kẹkan ẹ ti embrace egbe ẹ ti make ẹ ti love egbe ọmọ wá or uh, might be a help to you tomorrow or ti a o wọn or ti a uh, e ti o ti wu wegbe wa stop my brother wa gadi e ogogo na ya gwa ba dole doyi emi po ari la na na ri ogogo ya we mi po na wa la o ose wa la ime mi wa wa la o ba to pe o ise